dáníẹ́lì orí kẹsàn-án lé ọdún kìíní dáríùsì ọmọ ahasuerusi láti irú ọmọ àwọn ará media wá tí a fi jọba lórí ilẹ̀ ọba àwọn ará chaldia lé ọdún kìíní ìjọba rẹ̀ lé èmi dáníẹ́lì fiyèsí láti ní ìwé iye ọdún nípa èyí tí ọ̀rọ̀ olúwa tọ̀ jeremiah wòlíì wá pé àádọ́rin ọdún lé òun ó mú pé lórí ìdahoro jerusalemu èmi sì kọjú mi sí olúwa ọlọ́run láti máa ṣàfẹ́rí nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ààwẹ̀ nínú aṣọ ọ̀fọ̀ àti eérú èmi sì gbàdúrà sí olúwa ọlọ́run mi mo sì ṣe ìjẹ́wọ́ mi mo sì wí pé olúwa ìwọ ọlọ́run tí ó tóbi tí o sì lé ẹ̀rù tí ń pa májẹ̀mú àti àánú mọ́ fún àwọn tí ó fẹ́ ẹ àti fún àwọn tí ó pa òfin rẹ̀ mọ́ àwa ti ṣẹ̀ àwa sì ti ń dá ẹ̀ṣẹ̀ àwa sì ti ṣe búburú gidigidi àwa sì ti ṣọ̀tẹ̀ àní nípa kíkúrò nínú ẹ̀kọ́ rẹ àti ìdájọ́ rẹ bẹ́ẹ̀ lé àwa kò sì fi etí sí àwọn ìránṣẹ́ rẹ àwọn wòlíì tí ó sọ̀rọ̀ lé orúkọ rẹ fún àwọn ọba wa àwọn ọmọ aládé wa àti àwọn bàbá wa àti fún gbogbo àwọn ènìyàn ilẹ̀ wa olúwa tìrẹ lé òdodo ṣùgbọ́n tiwa ní ìtìjú gẹ́gẹ́ bí ó ti rí lónìí fún àwọn ènìyàn Júdà àti fún àwọn olùgbé Jerúsálẹ́mù àti fún gbogbo Ísírẹ́lì tí ó súnmọ́ tòsí àti àwọn tí ó jìnnà réré ní gbogbo ilẹ̀kílẹ̀ níbi tí ó gbé ti lé wọn rè nítorí ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ti ṣẹ̀ sí ọ. olúwa tiwa ní ìtìjú ti àwọn ọba wa àti àwọn olórí wa àti ti àwọn bàbá wa nítorí tí àwa ti ṣọ̀tẹ̀ sí ọ síbẹ̀ tí olúwa ọlọ́run wa lé àánú àti ìdáríjì bí àwa tilẹ̀ ṣọ̀tẹ̀ sí i bẹ́ẹ̀ lé àwa kò sì gba ohùn olúwa ọlọ́run wa gbọ́ láti máa rìn nípa òfin tí ó ti gbé kalẹ̀ níwájú wa láti ọwọ́ àwọn ìránṣẹ́ rẹ̀ àwọn wòlíì wa bẹ́ẹ̀ ni gbogbo Ísírẹ́lì ti ṣẹ̀ sí òfin rẹ àní nípa kíkúrò kí wọn kí ó má ṣe gba ohùn rẹ gbọ́ nítorí náà lè a ṣe yí ègún dà sí orí wa àti ìbúra náà tí a kọ sínú òfin Mósè ìránṣẹ́ Ọlọ́run nítorí tí àwa ti ṣẹ̀ sí i òun sì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ èyí tí ó sọ sí wa àti sí àwọn onídàájọ́ wa tí ó ń ṣe ìdájọ́ fún wa nípa èyí tí ó fi mú ibi ńlá bá wa irú èyí tí a kò tí ì ṣe sí gbogbo abẹ́ ọ̀run gẹ́gẹ́ bí a ti ṣe sórí Jerúsálẹ́mù gẹ́gẹ́ bí a ti kọ nínú òfin Mósè gbogbo ibi wọ̀nyí wá sórí wa bẹ́ẹ̀ lé àwa kò sì wá ojú rere níwájú Olúwa Ọlọ́run wa kí àwa kí ó lè yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa kí a sì mòye òtítọ́ rẹ nítorí náà lé Olúwa ṣe fiyè sí ibi náà tí ó sì mú wá sórí wa. Si nítorí pé olódodo li olúwa ọlọ́run wa ní gbogbo iṣẹ́ rẹ̀ tí ó ń ṣe ṣùgbọ́n àwa kò gba ohùn rẹ̀ gbọ́ ǹjẹ́ nísinsìnyí olúwa ọlọ́run wa ìwọ tí ó ti fi ọwọ́ agbára mú àwọn ènìyàn rẹ jáde láti íjíbítì wá tí ìwọ sì ti gba orúkọ rẹ fún ara rẹ gẹ́gẹ́ bí ó ti wà lónìí àwa ti ṣẹ̀ àwa sì ti ṣe búburú gidigidi olúwa gẹ́gẹ́ bí gbogbo òdodo rẹ lóòótọ́ jẹ́ kí ìbínú àti ìrunú rẹ yí kúrò lórí Jerúsálẹ́mù ìlú rẹ òkè mímọ́ rẹ nítorí ẹ̀ṣẹ̀ wa àti ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ní Jerúsálẹ́mù àti àwọn ènìyàn rẹ fi di ẹ̀gàn sí gbogbo àwọn tí ó yí wa ká ǹjẹ́ nítorí náà Ọlọ́run wa gbọ́ àdúrà ọmọ ọ̀dọ̀ rẹ àti ẹ̀bẹ̀ rẹ̀ kí o sì mú kí ojú rẹ kí ó mọ́lẹ̀ sí ibi mímọ́ rẹ tí ó dahoro nítorí ti Olúwa tẹ etí rẹ sílẹ̀ Ọlọ́run mi kí o sì gbọ́ sí ojú rẹ kí o sì wo ìdahoro wa àti ìlú tí à ń fi orúkọ rẹ pè nítorí tí àwa kò gbé ẹ̀bẹ̀ wa kalẹ̀ níwájú rẹ nítorí òdodo wa ṣùgbọ́n nítorí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ ńlá olúwa gbọ́ olúwa dáríjì olúwa tẹ etí rẹ sílẹ̀ kí o sì ṣe má ṣe jáfara nítorí tí ìwọ tìkára rẹ ọlọ́run mi nítorí orúkọ rẹ lè a fi ń pe ìlú rẹ àti àwọn ènìyàn rẹ bí èmi sì ti ń wí tí èmi ń gbàdúrà àti bí èmi sì ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ Ísírẹ́lì àwọn ènìyàn mi tí èmi sì ń gbé ẹ̀bẹ̀ mi kalẹ̀ níwájú Olúwa Ọlọ́run mi nítorí òkè mímọ́ Ọlọ́run mi bẹ́ẹ̀ ni bí mo ti ń wí lọ́wọ́ nínú àdúrà mi ọkùnrin náà Gébrẹ́lì tí mo ti rí ní ìran mi lé àtètèkọ́ṣe lé a mú láti fò wá kánkán ó dé ọ̀dọ̀ mi níwọ̀n àkókò ẹbọ àṣálẹ́ ó mú mi mọ̀ ó sì ń bá mi sọ̀rọ̀ wípé Dáníẹ́lì mo jáde wá nísinsìnyí láti fi òye fún ọ ní ìpilẹ̀ṣẹ̀ ẹ̀bẹ̀ rẹ lé ọ̀rọ̀ ti jáde wá èmi sì wá láti fi hàn fún ọ nítorí tí ìwọ ṣe àyànfẹ́ gidigidi nítorí náà mo yé ọ̀ràn náà kí o sì kíyèsí ìran náà àádọ́rin ọ̀sẹ̀ lè a pinnu sórí àwọn ènìyàn rẹ àti sórí ìlú mímọ́ rẹ láti ṣe ìparí ìrékọjá àti láti fi èdìdì di ẹ̀ṣẹ̀ àti láti ṣe ìlàjà fún àìṣedéédé àti láti mú òdodo àìnípẹ̀kun wá àti láti ṣe èdìdí ìran àti wòlíì àti láti fi òróró yan ẹni mímọ́ jùlọ nì nítorí náà kí ìwọ kí ó mọ̀ kí ó sì yé ọ pé láti ìjáde lọ ọ̀rọ̀ náà láti tún Jerúsálẹ́mù ṣe àti láti tún un kọ́ títí dé ìgbà ọmọ aládé ẹni òróró náà yóò jẹ́ ọ̀sẹ̀ méje àti ọ̀sẹ̀ méjìlélọ́gọ́ta a ó sì tún ìgboro rẹ̀ ṣe a ó mọ̀dí rẹ̀ ṣùgbọ́n ní ìgbà wàhálà lẹ́yìn ọ̀sẹ̀ méjìlélọ́gọ́ta náà lè a ó ké ẹni òróró náà kúrò kì yóò sì sí ẹnìkan fún un àti àwọn ènìyàn ọmọ aládé kan tí yóò wá ni yóò pa ìlú náà àti ibi mímọ́ run òpin ẹni tí ń bọ̀ yóò dàbí ìkún omi àti ogun títí dé òpin èyí ni ìparí ìdahoro òun ó sì fi ìdí májẹ̀mú kan múlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ níwọ̀n ọ̀sẹ̀ kan àti láàrin ọ̀sẹ̀ náà ni yóò mú kí á dẹ́kun ẹbọ e àti ọrẹ ẹbọ ìríra ìsọdahoro yóò sì dúró lórí ibi mímọ́ títí ìdájọ́ tí a pinnu yóò túdà sórí asọnidahoro.